bá ti jọ kéde èpèlè èpèlè múlẹ̀bá múlẹ̀bá jókòó sí báyìí ẹ wo ẹ̀rọ ajọ ẹ̀rọ jùlọ báyìí ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ mà ẹ̀láò màdélé ẹ̀rọ márùn ẹ̀lá ẹ̀rọ márùn ẹ̀pẹ̀lẹ́ ẹ̀láò ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ ẹ̀láò ẹ̀pẹ̀lẹ́ ẹ̀láò ẹ wò òkúta ńlẹ̀ o. aláwọ̀ aláwọ̀ ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ ma ẹ má jókòó ẹ má jókòó ṣe ti gbọ́ aláwọ̀ ẹ̀rọ amárọ́jú ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ ọlọ́wà fún ilá làáfíà ẹ̀rọ ojú ẹ̀rọ ojú ẹ̀rọ amásẹ́sẹ̀ aláwọ̀ ẹ̀pẹ̀lẹ́ ẹ má jókòó ẹ má jókòó màmá. mi lára balẹ̀ díẹ̀. ẹ̀pẹ̀lẹ́ ah. ẹ̀pẹ̀lẹ́ mm. ẹ̀pẹ̀lẹ́ ah. ah, ọlọ́wà fún ilá làáfíà àlọ́ àrọ́kadà o. Yeah, no. Yeah, báwo ni ṣe wá pẹ̀? Yeah, I'm a fan. No fan alábẹ́ mi ṣe wà ní. No fan. Yeah, fan alára. Yeah, ọmọ ọkọ tó ṣẹlẹ̀. Um, I, I'm sorry, mi ò ní lè make lé mi ìmọ̀ yẹn. Mo yíra jẹ́ kí n stop ọ̀fọ̀n. Ìṣòro ẹ̀gún ṣẹ́gun bá gùn hàn ní ẹsẹ̀ ó sì ṣe faramọ́ ẹ̀gbọ́n tí mo sọ fún ẹ yìí orí ọwọ́ ló ti mú mi do you understand kí ni mo mean by that mom mi sick ṣó ti yẹ wọ́n sick ẹ mo ní láti débẹ̀ bẹ́ẹ̀ ni mo ń lọ bí mo ń bẹ̀ sọ lọ́wọ́ báyìí bí n bá ṣe wá ìnà díẹ̀ i give a call right oh yes. ẹ ṣe gan-an tí ọlọ́run wà pẹ̀lú ọlọ́run dúró tẹ̀yìn náà. I was surprised by mo kọrin náà ẹ̀gbọ́n mi talent tó pè é kẹ àmọ́ bí wọ́n sọ pé ah, látọ̀dọ̀ màmá alágbájá náà ah, ṣàyà mi já gan-an. bẹ́ẹ̀ ni èmi mo sáré pè yín ọlọ́run màdíjà ṣe orí burúkú àjọkúrò mọ́ṣáláṣí ni tí mo bá mọ̀ para wọn ò yá ni mi kú nígbà wọn láyè láti kírun tupu tó tó bẹ́ẹ̀ yẹn díẹ̀ ló kù kan ṣubú ọpẹ́lọpẹ́ kí n wà lẹ́yìn wọn àgbàlagbà láti máa gbà wẹ̀. ṣeré màmí mi kan láìbọn ṣe ni mo ti sọ fún wọn àwẹ̀ kan sílẹ̀ ìtẹ́ ti gbà sẹ́yìn sẹ́yìn sẹ́yìn sẹ́yìn sẹ́yìn ọlọ́run pàápàá á fi kan á fi dín kan ni ẹ ti dàgbà báyìí sìn. ṣùgbọ́n tí gbogbo ẹlòmá ni ẹ̀sùn lè lálẹ́ yọ àjọ lọ́sẹ̀kọ̀ ni ẹ ti bọ́. ẹ lè dúró gbogbo tẹ́ bá máa mú náà aṣọ yín ẹ mú tí bá ti padà dé sìn àjọ lọ ni àti ẹ máa fi lé just ten minutes wọn bọ ìjọba mi dúró tí wọn náà kò sí wàhálà kò sí wàhálà ah, àgbàlagbà ni ewu làwọn ẹjọ tí wọn tó

pẹ̀gbẹ́ lèmi àti ojú yín ojú yín. bí kí n tẹ̀ fọ́. ẹ tí wọn bá ń kọrin tó rìn wọn bá dùn ẹni ẹ máa fi etí rẹ a máa fi gbọ́. ṣe nígbà tẹ́ ẹ̀ ń ṣe dírámà yín lọ wọ́n pé nígbà tẹ́ ẹ̀ parí ẹ̀ gbogbo pátápátápátá lápá tí wọ́n ta rẹ́rìn tí ni wọ́n á dúró tàbí pé yes ohun tó ṣe nǹkan gidi ló ṣe and I know fún ara tiẹ̀ náà pé òun mọ̀ pé òun act very well bó ṣe ṣe lọ yẹn ṣe um, wọ́n á fi dá ẹ lójú pé anytime any day tó bá bójú ẹ̀ báyìí. thank you daddy. níwọ̀n bá ìgbà tí o sọ ẹ pé kàrí àti òṣù láyé ti àdúrà tó máa gbà ní pé kí ọlọ́run bá láti mọ̀ kó dá ẹ̀mí mi sí àmì kí ènìyàn máa dé ibi tó fún. àmì kó ní kí tó bá fẹ́ ka ìwé dé lórí èdè ohun ibi tó gbọ́ léyìí máa bẹ̀ níbẹ̀ tó bá tún dá wà gbogbo àwọn afẹ́sẹ̀ sinimá ní ọlọ́run fi ẹ̀jẹ̀ wà ní àbí àtúnṣe náà ni ẹ̀yin náà ṣe náà máa dára. Aisha Aisha ìyá àṣẹ. olórin sí àbí obìnrin bèrè. Daddy, you see, I am not an actor. I am a politician. Ìyẹn mm-hmm. ni mo fẹ́. Ojú ò ní tí ọ̀. Lójú ayé mi ni wàá ti di president. Àmín, tí màá jókòó báyìí tínú mi ó máa dùn kò ní bu ọ lọ́wọ́ ṣé wàá rí Aisha inú mi dùn pẹ̀lú bí gbogbo wọn ṣe pàtẹ́wọ́ fún ọ yìí inú mi náà dùn o ṣùgbọ́n etí bàbá rẹ sọ ohun èmi ò fara mọ́ o pàápàá jùlọ onítàbọn tàbọn tàbọn yìí láyé àwọn bàbá Ògúndé kọmọsáyé tàbọn tàbọn ayé àṣà èdè gbogbo ọ̀rọ̀ tó lè mú inú èèyàn dùn nílẹ̀ yorùbá gbogbo àṣà yorùbá oní ọmọ ń ṣe tí wọn bá wá báyìí tí wọn kéròdé tí wọn lùlù gbẹgúdú gbẹgúdú gbẹgúdú àwọn ọmọge bíi tiyín báyìí tí wọn yọ̀ di bọbọbọ sẹ́yìn báyìí tí wọn mọ jójó bílẹ̀ tí gbogbo wọn mọ pàtẹ́wọ́ tínú wọn mọ lò táwọn pariwo gè ogun tàbọ̀tàbọ̀ yìí èmi ò lọ́wọ́ sí o ṣùgbọ́n gbogbo àwọn tó ń ṣe tíátà náà kì í yìnbọn bọ́lọ̀ ń bá pè lọ́nà rẹ kò pọn dandan kó o yìnbọn kó o tó mókè ọlọ́run á pè lọ́nà rẹ o. mami. mami ẹ gbé báwo ni ẹ̀rín ṣe máa fẹnu bà kárí àmì jẹ́ just like that. gbogbo nǹkan tí mo ti ń labour for all this while wọn kàn sọ ọ̀rọ̀ iṣẹ́ mi just like that very annoying. ìyá yẹn wicked but kí ló rò náà olóòlùmọ̀ nǹkan tó ń gbénu ìyá yẹn gbogbo bó ṣe sọ báyìí mo kàn ń pe irú ọ̀rọ̀ òṣìwò nìyá yìí sọ ó fẹ́ poison mind dáàdi ẹ̀yìn yes gbogbo nǹkan tí dáàdi sọ pé òun máa ṣe ó fẹ́ poison mind rẹ̀ sódà kò ní ṣe kankan mọ́ bó ṣe ló máa dúró tí ẹ̀yẹn inú sí ibi ara ti ń ta dáàdi sọ pé òkè bóyá ó fẹ́ ṣe film village fẹ́ ni o bóyá ó máa ra equipment everything tó ló máa ṣe kò fẹ́ kó ṣe ó ti tán lára very wicked woman. ò ṣe wá rò pé dáàdi náà máa gbà. ìyá ẹ̀ nìyà yes ìyá ẹ̀ ni ọmọ ẹ̀dẹ̀ ni so ó máa gbọ́ràn sí ìyá ẹ̀ ó máa gbọ́ràn sí ìyá lẹ́nu very selfish old woman ni. Hamsi, hmm? are you thinking what I'm thinking? What are you thinking? Ẹ wo ojú ìyá ẹ̀, ẹ wo imú wọn, ẹ wo ẹnu wọn, kí lọ́jọ́? Ah, ká má pòrò ìyá yẹn jó wìwì ìgbà yẹn jó bèbí ìgbà mélòó tó máa ń jọ bíi bíi táìgà nígbà tó fẹ́ bí ojú tó bá wo tó bá look past glasses ẹ̀ ìgbà mi ti bá wo tó bá jókòó tó bá wọ báyìí èrò àti máa bà mí á dá bà mí á jó oríṣiríṣi kan á change á change ìyá yẹn bà mí lẹ́rù seriously. this is dangerous. kí ló dé. àjẹ́ ni yàrá dì mí. àjẹ́ ah, ni àbí. ẹ wo gbogbo attributes tó wà lára àjẹ́ gbogbo ẹ̀ pátápátá lọ́ní ajé ni màmá yẹn ajé ìgbà mi bá ìbóyá tó bá wà níbi irun tí bá kọ wọbẹ àyà mi ṣì kẹdàdàdàdà àyà mi kàn máa máa já ṣá. wọ́n máa ń kásẹ̀ sógiri ní yàrá wọn tó bá ti sùn bàbá kó sì sógiri báyìí àmì ìjọkọ̀ ohun tiẹ̀ ti lọ sí yàrá wọn rí bí mo ṣe ṣílẹ̀kùn báyìí ológbò ṣàjáde èmi náà sọ ohun kọ́ wà lára àyà yẹn o. ọmọ sí bóyá náà lẹni fọ́ọ̀tì náà báwo. ẹ̀yin lè cause gbogbo ẹ̀ náà wọ́n ì wo nǹkan tẹ́mi kàn máa sọ fún ẹ ìgbà tá a ti rí bí ọ̀rọ̀ ṣe rí yìí ni pé kò wà very careful pẹ̀lú màmá yẹn o má máa rìn síbi tó bá wà o wà very careful cause kò láìkẹ́ ìwọ nígbà tí Abdulhakeem sọ tiẹ̀ ni ó ní àwùjọ ah, mi ló ṣe máa jẹ president bọ́n nígbà tí wọ́n sọ tiẹ̀ bó bẹ́ẹ̀ síta what manner of wickedness kí ló dé kí ló ṣe fún màmá yìí náà wà very careful pẹ̀lú wọn o tó bá fẹ́ fọwọ́ sí ẹ lórí báyìí kó fọwọ́ sí ẹ lórí tó bá fẹ́ fọwọ́ sí ẹ lórí má má súnmọ́ bí tó bá wà ó gbọ́. obviously she sees me as a competition. she doesn't like you. ẹ má bínú èmi ò mọ̀ pé ẹ̀yin gan lẹ ń pè mí sẹ́ni mo ṣe ń gbọ́ à bẹ́ẹ̀ yàn ṣe ń pariwo jámì jámì lèmi náà sáré bọ̀ pé àtà ní pè mí pé ẹ má bínú. jọ sọ fún mi ṣé possible kéèyàn jókòó kó fi àpò kókè kó wá dìde kí ọwọ́ ẹ̀ má wà tó òkè tí ó fi àpò kọ́ sí mọ́. à ń gbàdé ẹ̀kún fẹ́ fìfẹ́ tìgbà kò lò òkè ọwọ́ rẹ̀ ó tó bẹ́ẹ̀. so kí wàá ní reason tí màá ṣe máa pè é tí ìwọ ní dá mi lóhùn ó dàpọ̀ o ti gbàgbé position ẹ̀ nínú ilé you are just a gate man àpọ́nlé màá security man tó ń pè é. <laughs> ẹwò sẹ́rí Ìlọrin tí mo ti wá gan etí mi ò di láti bẹ̀ ká má wàá sọ pé ibi ṣé wọn pé àwọn tá a jọ lọ léèwé gan tí wọn ka pátákó wọn wọn wọn ríṣẹ́ tó wa bàbá ò bá lọ léèwé rà àbí tètè mi bá di ìní ríṣẹ́ ń bì owó tèmi gan gbà wọn gún ògbà sẹ́rí ẹ̀ mọ̀ kan tó ṣẹlẹ̀ tó bá ti di jọ́ mi ẹ̀yin náà mọ̀ lóhun transistor radio <laughs> kókò wo inú ròyìn náà fi ń gbọ́ ẹ lóhun home theatre ẹ pè ọlọ́mìdé ń bẹ̀ kí gbogbo ayé gbọ́ kí wọ́n jó. àwọn olùbíláhìn náà ṣáítánì rọ̀jìn. olórí burúkú wo ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà must be very stupid for that statement, Aisha. You're very stupid. You must be very, very stupid. What is the problem? What do you mean, Oyi? Huh? Tell me, what is the problem, Aisha? Huh? So, you only lying like bagada bagada, eh? Ó fi gbé màmá lórí burúkú. Ó gbé màmá lórí burúkú grandma, ó gbé grandma lórí burúkú. Lẹ́nu tiẹ̀. Mo ṣáà ti bẹ̀ wọ́n. Will you shut up? o ti ẹ̀ bẹ̀rù ewu orí ẹ́. kí ló fún ẹ ní audacity láti gbàjá mi létí. audacity nìkan kan wọ́n tún lọ city náà mọ́. I'm talking to you. kí ló fún ẹ ní audacity láti gbàjá mi létí. Jamiu. sá. come over here gbé ọwọ́ ẹ̀ sókè mo ti gbé bẹ̀rẹ̀ sí ní parí sí. Ah! bẹ̀rẹ̀ sí ní parí sí ẹ bá mi wá. dákun mo fọlọ́n bí o ṣàánú mi wọ́n gbé tiẹ̀ kò mọ̀ pé mi ni mo sọ̀rọ̀. balẹ̀ tí wọ́n lè máa wọlé jẹ́jẹ́ mi sọ̀rọ̀. ẹ ní mi lọ sáwọn lára mi màmá. ibi báyìí la jọ kó sí ẹ̀wọ̀n. màmá iṣẹ́ kò parí tiẹ̀ jọ torí ọlọ́run. ẹ̀wọ̀n bá ti. kò pé mi ni mo sọ̀rọ̀ dákun torí ọlọ́run. Ah! ẹ dákun ẹ dákun ọlọ́run bẹ̀rẹ̀ ẹ dákun kó má bà tèmi jẹ́ lójú ayé mi. wàhálà yẹn tí mi sì kọ́ soundtrack látẹ̀. ẹ ti kírun tó dáa ìgbàtẹ́ ń pẹ̀rún létí mi ni. Aisha ń sọ̀rọ̀ àwọn ọmọ. kí ló ń ṣe ọmọ ọtí ni àbí báwo ìyá àkọ́ṣe wà lẹ́yìn. All right. Báwo ẹ ti bá dé mi? Ẹ̀kọ́ tó ń lọ́wọ́ ẹ̀kọ́ tó wà lọ́wọ́ máa ṣe láti fọ́nù kí. Àwọn tí wọ́n sọ pé wọ́n fẹ́ kọjá lé nìyí, báwo ni? Eh, àwọn Femtry Nigeria Limited sẹ́yìn ẹ fẹ́ ṣe. iye wọn ti wà nínú ọgbà wa already sir. kí ló ń dá wọn dúró. wọ́n dùn de van tó máa bá wọn kọjá wọn. ṣé wọ́n san transport fún yín bí. ẹ eh, no wọ́n sanwó transportation sọ́dọ̀ wa. ẹ eh, bá lọ sí afẹ́ kọjá wọn. ẹ eh, tó bá ti gbé van dé kọ́kọ́ kọjá kó dẹ̀ máa lọ. ó oh, better ó oh, better tẹ́ bá ti fi mọ́tò mi kẹ́rù lọ fún un that means your salary is gone. ah oh yes ẹ tó bá fẹ́ kọjá tó bá fẹ́ ká bá wọn kó wa wọ́n san transport fee pẹ̀lú ẹ̀ táwọn bá ti fẹ́ yẹn bẹ́ẹ̀ wọ́n mú mọ́tò tí kọ jàre kò lè nà àbí. ẹ bọ notification àmọ́ ní kí wọ́n fún yín. My mommy, my mommy. Mama, mama. My sweet sister, mommy. You're just looking charming every day, looking sweet, looking pretty. I don't know, mi tẹ̀ mọ́ bá tí mo fi lè pè é mọ́ ẹ̀yìn tẹ̀lé bá ti kú ju yín báyìí nínú ìlú náà fún mi ìyá mi kọ́nà yẹ kí mi náà. wàá fọwọ́ pawú mo tọ́jú ara mi láti kékeré ni àti ọlá ọlọ́run alihamdulilayi ká dúpẹ́ fọlọ́run. màmá kí ló máa jẹ báyìí. ní báyìí báyìí. bẹ́ẹ̀. a mi ì jẹ nǹkan kan báyìí mo wà pa. màmá ẹ ṣe ń bínú sí àìsàn. ah àwùsù bíi láàyè ní ṣáájú àárín ìrètí yóò bínú sọmọ tí wọ́n parí sí àṣírí tí wọ́n wà bínú débi pé wọ́n jẹun. mo fìyà jẹ́ra mi nù n lè ṣe tán nípa n lè ṣe tán ni. ẹni mi ti ẹ trust yín náà mo mọ̀ pé tó bá pẹ́ ṣe ń bínú sí ẹ ti báwí um, bẹ̀rẹ̀ ṣe báwí lẹ́ẹ̀kan ẹ̀ ó ti tán nínú yín nìyẹn. ó ti tán ó ti tán. bọ̀tí àgbà mo fẹ́ kẹ́ ṣe nǹkan kan fún mi sìn èmi máa wọ kíchìnì sìn màá lọ dáná tí bá ti ṣe oúnjẹ yẹn tán ẹ gbọ́dọ̀ jẹ o. Ah, bàbá ìdáná rẹ tán inú mi ó ti fà máa jẹ ẹ. sísun ọmọ ọtọjú ìwọ náà lẹ́wà dìtà. gbogbo ọmọ náà kí ó yà kí ó yà yàkuyà ẹ̀bẹ́ẹ̀rẹ̀ ọkùnrin ní tó ń tọ́jú mi jogún ìdánwò mo dúpẹ́ ọlọ́run dúpẹ́ alhamdulilayi kẹsìrà mo dúpẹ́. ẹ ṣe. àwọn àgbàlagbà sọ pé àkàsọ̀ faratilẹ̀ faratilẹ̀ sórí àkàsọ̀ tó bá faratilẹ̀ tí ò faratilẹ̀ afẹ́fẹ́ máa gbé dànù ni lọ́nà kí ni problem tó ń láyé ẹ̀ náà olókè mi lẹ́yìn ọ̀run ni àbọ̀ lẹ́nìkan tó ń tún ẹ̀ ń bì kan o ojú ẹ̀ fọ́ ni àbí ti di àbọ̀ ògbọ́n respect tó bá ń fún èmi tó pè ní bàbá yìí tó yẹ pé forty ni màmá mi láti jẹ one hundred and twenty ìgbà tí ìyá yìí sọ mí dèèyàn tó lè mi pẹ̀lú màmá ẹ̀ yìí la pàdé kó tó bí ẹ fún mi problem wo ni tó rẹ̀ tó fẹ́ tó tí o lè fi ta yín àbí tó ó jẹ́ pé ìyá mi no dúnú ṣe ó wà pẹ̀lú sẹ̀sẹ̀ ṣá. má bínú ó ti bẹ̀ mí kò tiẹ̀ mọ̀ pé èmi ni mo sọ̀rọ̀ bó sì ti mọ̀ tó wẹ̀yìn báyìí tó rí mi ló wáá bá mi tó kúnlẹ̀ tó bẹ̀ mí tí mo káwọ́lé lórí mo ṣàdúrà fún kò rí mi fín kò jẹ́ rí mi fín bẹ́ẹ̀ mi mo bí òun náà kì í sọ ọmọ bẹ́ẹ̀ lọ́dọ̀ mi dákun torí ọlọ́run má bínú sí ó mọ̀ gbọ́dọ̀ bínú sí wọn ó mọ̀ gbọ́dọ̀ bínú sí wọn mo fọlọ́run bàbí o ṣàánú mi dákun ọkọ mi. kí ló dé tẹ máa ṣe báyìí wọ́n ní ọ̀rọ̀ òkèèrè tí ò bá lè kàn á dì kàn tẹ bá ti gbọ́ ẹjọ́ bí side kan ẹ máa kàn máa dá ni ẹ ti máa sáré dájọ́ at least ẹ find out fact tó wà lẹ́yìn ọ̀rọ̀ yẹn náà kó tó di pé ẹ máa sọ pé báyìí ló ṣe rí báyìí ni ò ṣe rí wáyé tẹ máa ń ṣe bẹ́ẹ̀. díà so nǹkan tó ń sọ fún mi sì ni pé mi ò lè bá ọmọdé ìwé àbí. I didn't say so mi ò sọ bẹ́ẹ̀. no èmi fẹ́ kó tiẹ̀ sọ fún mi tí mi bá lè bá wí mo fẹ́ mọ̀ náà ṣé ó ní ẹlòmíì tó bí ọmọdé fún ìwọ sọ fún mi ń sìn tí mi bá yẹ basafikite right now call me bastard. àdàpọ̀ ah, má ṣe bẹ́ẹ̀ kọjá sọ bẹ́ẹ̀ ìyá rẹ̀ sọ bẹ́ẹ̀ mo fọ́ lọ́n bí ọ wọ́n ló bí. ìṣòro wo ló ń ná tí ò lè jẹ́ kí ahọ́n mi pẹ̀lú ẹ̀ kó jẹ́ ẹ̀kan. no tell me àbí ṣe ìwọ ló kọ́ ní wùwà tó wù ni àbáwọn ọ̀rẹ́ kan ló ń bá ní ta tẹ́ pé bẹ́ẹ̀ òun wò ṣe wọn ó wá believe pé àwọn tí wọn náà fẹ́ fi ta yín inú lé mi náà wà kò ṣe inú lé yìí o ṣé akim tó dókòó ìṣọwọ́ àlejò ni no tell me. Abdulakim will you shut up Aisha ṣé mo máa rí ọ̀rọ̀ lẹ̀ wọ́n ti ẹ̀wọ̀n gbọ́ lọ ni tell me Alquran go sọ. So ó ní mọ́ni àmìlà sọ́ọ̀lì àfàlì nafsin kò sí anybody nílé ayé tó máa gbin àlùbọ́sà tó máa kẹ́fọ̀ọ́ kò lè work kò sí ẹni náà nílé ayé tó máa rí àgbàlagbà àfin tó máa lọ scot free ọmọ irú wọn máa ń padà sunkún gbẹ̀yìn ni. ọmọ tèmi ò ní sunkún. àmín. mọ́mì àmín ọlọ́run ní jẹ́ kí gbogbo wa sunkún mo kàn educate ọmọ yín ni. ìkankan nu yóò ní ké ẹ̀ní sunkún ẹ̀ní rọ́rùn ẹ̀kún lójú ayé mi àti bíyìí sí mọ́. that's all right that's all right inú ilé yìí ò ní dẹrù. àmín àmín àmín na ya Allah àmín. àwọn ọmọ méjì tó wẹ̀ wọn ò jù báyìí lọ́wọ́ wa o ọlọ́run àjẹ́ kan dúró kan dìgbà fún wa èmi ìwọ àwọn tó bí àti ìyá mi tí nǹkan kan bá ṣẹlẹ̀ sínú lẹ́yìn ìwọ ni màá dárúkọ tọkàn mi ṣẹlẹ̀ nǹkan burúkú ò ní ṣẹlẹ̀ inshallah bí kúrò àtúlá. sori ìyá tó ń wò yìí hmm? wúrà ni lọ́dọ̀ èmi o bí ìyá ẹ ti jẹ́ wúrà níwájú ẹ. òwe àwọn àgbàlagbà kan wọ́n ní ìyá ni wúrà bàbá ni jíngí sórí dígí tó ń sọ yìí wọ́n sọ pé kò gbé ìyá ẹ̀ gẹ̀gẹ̀ but at the same time náà wọ́n ní bàbá yìí náà kò gbọ́dọ̀ fọ́ tó bá fọ́ pẹ́rẹ́ ikú mọ́lulẹ̀ ló ń but àwọn kan wà bí wọ́n ṣe tẹ̀sẹ̀ sí ọ̀tọ̀ ni o kò yẹ àwọn obìnrin mi wà ìyàwó ilé mi wà ń tọ́ máa sọ fún ọmọ wọn ni pé ìyá ni wúrà bàbá ni dígí tí bàbá bó bá lè fọkó fọ bí bàbá yìí bá máa kú kó kú ni wọ́n mì yẹn gobi èmi ìyá yín tó ń wò yìí wúrà níwá níwájú ẹ̀yin méjèèjì sórí ẹbí ìdílé màmá yín ẹbí ìdílé bàbá yín àwọn dígí nìyẹn tó bá lè fọkàn fọ kò kàn mí o so mo fi ọlọ́run bá bẹ̀ yín ẹ̀yin náà máa bí ọmọ love kamani sí nǹkan tí wọ́n ṣe fòbí ìyá ẹ̀ tó ń wò yìí ó gbọ́dọ̀ máa rí ìyọnu at all time ṣùgbọ́n pé má pè má sọ fún ẹ ó gbọ́dọ̀ sọ̀rọ̀ òdì sí ẹ̀ kì í ṣe ìyá nìkan làkúrà wí o òbí àti muhalim ọmọ tó ń bẹ muhalim olùkọ́ àmì your teacher àbí ọ̀gá ẹ̀ níbi iṣẹ́ kò gbọ́dọ̀ sọ̀rọ̀ òdì sí ẹ̀. ọlọ́run àwa pẹ̀lú ẹ̀ tó bá ń bọ́ ọ̀rẹ́ kan níta tí ìwà ẹ̀ ò bá da ó máa ń mọ̀ ìyà fúnrú ọ̀rẹ́ bẹ́ẹ̀ má jẹ́ kán mú ẹ kọsẹ̀ ní gìgìrísẹ̀ ìyá ẹ̀ àbí bàbá tó bí ẹ mo ní sódì bẹ́ẹ̀ lọ. mi bínú mi bínú mi bínú mi bínú mi bínú ẹ aisha. ọkọ ẹ o ní sọ jẹ fún ẹ. ọkọ mi àríkẹ́. máa wọrí o ti mọ jẹ ṣe fún ẹ o mọ jẹ ṣe fún rẹ bó ṣe máa bẹ́ẹ̀ á ṣe fún un sọ̀rọ̀ sọ̀rọ̀ báwo ni lórí ẹsìn ṣàṣẹ́gun. mo ti lo mo mo ti lo. kí ló ní kí ló ti kí ni nǹkan tó ṣẹlẹ̀ sọ̀rọ̀ bá mi lọ́ni kò pariwo ni. ẹ mi ò pariwo mi kàn ní. ṣùgbọ́n tí mo fẹ́ sọ fún ẹ etí ẹ̀ mélòó. mi méjì ni. ẹhẹn kí ló fi ń gbọ́. mo fi ń gbọ́rọ̀ mo sì fi ń gbóni. ṣé ìwọ oògùn nǹkan tó ń ṣẹlẹ̀ látàárọ̀ oògùn ariwo ni. ẹ mi sáà mọ̀ pé wọ́n pariwo nulẹ̀ èmi ò kí ni tó ṣẹlẹ̀ tán kí ló pariwo. lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin wa tàǹtí Aisha ni. òun ló ti dá wàhálà alẹ́ nínú ilé o. ṣe ṣe ṣe kò yẹ kó dá wàhálà alẹ́ ni tọ́ bá wà mẹ́gbàá tó gbà ó gbá etí mi báyìí mo sì bẹ̀rẹ̀ sí pòyì àyẹ̀bí iṣẹ́ àwọn ọ́fíìsì tí mo pòyì tí gbogbo

àbí àwọn bí ó ti ń ṣe kú ìyàwó tó ti kú yìí ni tèmi máa wò. wọ́n sí. á bẹ́tà kẹ́ ẹ̀ tábìlẹ̀tì fún ẹ máa bí mi ẹ bí mi lẹ́ẹ̀kan sí ìṣẹ̀lẹ̀. a ah! àṣẹ báyìí lè ṣe báyìí lè ṣe wáyà tẹ̀lé pàtó ṣe nípa. kẹ́ bá wọn change sí àwọn tí kẹ́ bá wọn change sí. ẹgbẹ́ wọn tán lẹ́yìn ẹgbẹ́ wọn ẹ máa fi gbé sí àwọn bóyá ìfẹ́ jáde ní tó ti ṣe wọlé kù ẹ ìyàwó. àbòsí ni wọ́n máa tẹ́tí sí tiẹ̀. rédíò Lagos tiwantiwa mi títì ẹ ṣé àwọn màmá ìyá yín ti ń fa tẹ́sù ṣé àwọn kan náà bí ọ̀gá ni. èmi náà ń rò bẹ́ẹ̀ o èmi ò rò pé màmá ló bí ọ̀gá o <laughs> torí kò lè jẹ́ màmá náà bí ọ̀gá kó màmá treat màmá yẹn bẹ́ẹ̀ yẹn. àbúrò adopt ọ̀gá ní hospital ni torí èmi ò rò pé èèyàn gbọ́dọ̀ bíyàn báwọn kó máa fìyà jẹ ah, bọ́gà sí náà sì tó tán sí jẹ́yàn gidi tàníyá sẹ́ẹ̀ àbí yóò sọkọ àṣetánì ni. lọ́bí wọn. lọ́wọ́ ta ẹ ẹ o sori èmi tún ro kinní kan o kọ́ má jẹ́ pé àjẹ́ nìyá ọ̀gá. Ah, ah. màmá ò lè já jẹ màmá tó yẹ pé màmá lásàlá tù àjẹbí ti bá. sọrí ọjọ́ gbàgbé ìyá lásàlá tù àìmọye àwọn ìyá mi tí wọ́n rà máa ṣe kíní yóò mọ jọrí mọ́lẹ̀ bá ń tí yóò mọ fà tẹ́sí ẹ̀jẹ̀ gbogbo aló ti mú tán ọ̀rí bọ́ọ̀rù ẹ̀ ti kú ni ṣé bọ́ọ̀ ọrùn ẹ ló kù dòrò yìí <laughs> irú àwa ta ìsanra dáadáa ìkọlọ wọn jẹ kán mẹjọ olúwa ẹ ni. Ah, mi ti ẹ̀kọ́ mọ rísì tọ́lọ́ ṣe jẹ́ kó jẹ́ pé òun lẹ̀gbọ́n mi òun ló yẹ kó jábúrò mi náà. ẹ ẹ ah, tó sọ yẹn yẹn gàrí àtúwá bí àtẹ̀bá tó wá tu àyè nínú wa o ìwọ wa lè jẹ́ gbọ̀n kóun jẹ́ àbúrò gbà yẹn bọ́ nísìn ó ti bọ́ ṣe ti bọ́ rẹ má bínú ẹ̀gbọ́n iná ni ẹ̀gbọ́n ọ̀ra ni ní láti máa ní sùúrù mo ní láti máa ní sùúrù ṣe ti gbọ́ àgbẹ̀dẹ akíntèmi ò yẹn kò jọ èèyàn burúkú o. ṣèbọjọ́ ń ń gbélé pọ̀ ní àgbẹ̀dẹ. rárá àwọn àjọ gbẹ. o lè mọ kó o lè understand wá sílé kó wá bèrè lọ ọmọ mọ́mísì náà kó wá jẹ́ kí mọ́mísì máa explain fún ẹ. ìgbọ́n òṣì ìgbọ́n ọ̀ràn ìgbọ́n ìyà ìgbọ́n rádaràda. ṣé o fẹ́ ṣe mí léṣe wa. bàbá ṣé nǹkan fẹ́ para yín sí mi lọ́rùn ni mm, ah, ah, mm. kí ló dé náà tí bá mọ̀ pé fẹ́ kú ẹ̀dẹ̀ ra lọ sílé yín kẹ́ lọ kú jẹ́jẹ́ síbẹ̀. rona èmi rò ń bá wí àbẹ lómù rẹ. ẹ̀yin bàbá ẹ̀yin bàbá ìyá bàbá ìranu àtọkùn má kú àmọ̀nà òun má lọ fún mi lẹ́jọ́. Ah. ẹ má bínú sẹ́. ayọ̀ ẹ̀jẹ̀ ìfilẹ̀ o sórí wò bí èmi rò ń bá wí báyẹn o. ọ̀gbẹ́ni kí ló ṣẹlẹ̀ mo fẹ́ fi mọ́tò gbà ẹ̀ tún sọ̀rọ̀. sórí ẹ̀yìn ni tó bá ń kara ń lẹ́yìn má gbẹdẹ́ street o àbọ̀ yá wèrè ni. ẹjọ́ ẹjọ́ ẹjọ́ Can you just tell me who those people are? Who are these NFAs? Ah, you dúdú tó ń ṣe wọn bá ń sọ ọdẹ ń fò lẹ orí ìyá ẹ yìí ni àwọn bàbá ẹ ló ń sọ̀rọ̀ lọ́wọ́ ni wọn ń pariwo. ẹ abẹ́ orí kẹ̀kí. ó dàbíi pé tẹ bá ti ń mú mukúmu tẹ máa ń mu yẹn ẹ rò pé lè máa kí ohun ẹ kí n wojú ráṣá. àlàyé wọn bá ẹ sọ̀rọ̀ ó fún Can you imagine? dádì mi ni wọ́n lánú gbàgà pé bẹ́ẹ̀ In your ọ̀tá yìí rí fraps mi tẹ́ But bí tó ti in fact I know what to do with you I'll call the police right eh? away. ó fẹ́ pọ́lọ́pàá sáwà aládùúgbò ah, sáwà. oúnjẹ olúwa ni. kò sóúnjẹ kankan lé o ọmọ mi ti jáde látàárọ̀ wọ́n ní táwọn bá ń bọ̀ àwọn máa ra food stuff àti other things ta ní èdè nílé wa. kí ni màmá àgbà jẹ lára rẹ. wọ́n ti jẹun ṣùgbọ́n mi ì nǹkan tán jẹun sórí ẹ̀ pé ṣá ṣó mọ nǹkan tó ń sọ ṣá jọ jẹ́ kí n bèrè kankan lọ́wọ́ ẹ̀ kí ni iṣẹ́ ẹ̀ nínú ilé. Hmm, kí n dáná náà ni ṣùgbọ́n nǹkan tó bá ní í ṣe náà ni mo máa ṣe ẹ̀yin náà ṣàmọ̀rọ̀ mọ́ mi. Ah. ok ok ok kí ni màmá jẹ lọ́sàn-án. wọn ò tí ì jẹun everybody ò tí ì jẹun nílé lọ́sàn-án what. so nǹkan tó ń tura láti sọ fún mi nísìnyí pé màmá ò tí ì jẹ nǹkan kan látàárọ̀ wọn ò jẹun arán wọn ò jẹun ọ̀sán. oh very good ilé ti pọ̀ jù sẹ́mi nìkan àbáwá mẹ́tẹ̀ẹ̀ta. mo mọ̀ pé ẹ̀rọ jẹ́ tán àmọ́ ẹ̀rọ tẹ́ ayé lọ́rọ̀ ṣẹ̀wọ̀n sí i láti wá jẹ́ tán. tí ẹ bá tí wọ́n wà òkè lẹ́yìn ìjọba ìjẹun tó rí ìbàdàn ìjọba fẹ́ ká fi gbé lọ ní fún àtúrò àti pékin pa. ọkọ mi ẹ ṣe ọmọ ọtọ bí ẹni náà ojú òní tì yín tí o ti rí oúnjẹ báyìí kẹ́ kí lórúkọ tiẹ̀. ìbùkún olúwa ni. orúkọ rẹ ó rú ọ ọlọ́run ó bùkún ọ yóò bù káwọn òbí rẹ bùkíkùkọ̀ ò ní pa yín wàá wá bọ́kùnrin wàá bóbìnrin fọmọ mi lágbára ọlọ́run kò ṣe òkú ìtọ́jú mi o. nígbà wo ti rí oúnjẹ báyìí gbẹ̀yìn ọmọ ìtọ́jú ẹ̀yin náà.

sọ́jẹ́ fún wa ẹ bẹ́ ṣe ti dìde tẹ́tí yọ̀pọ̀ ni mo ti tẹ̀lé yín mo ti mọ̀ pé fẹ́ wá jalè ní kíchìn yìí ẹja táwa fẹ́ gbé fún bíngò ẹ̀yin mu ẹ̀yin he ẹ̀yin fẹ́ lọ jẹ́ ṣé tọ́ bá sọ́jẹ́ tán nígbà tó bá wù wá kọ́ la máa gbóúnjẹ wá fún yín wá ń bọ̀ kíchìn ẹ̀yin fẹ́ wá jẹ ẹ̀yin fẹ́ wá jí oúnjẹ nínú kíchìn tèmi right wo lẹ́yìn right wo lẹ́yìn láti máa wọ kíchìn mi ẹ bá ní gbé kiri kẹyìn ẹ gbé kiri kẹyìn lọ́wọ́ òun ló sì nílé ká tó wá máa sọ̀rọ̀ ẹja sẹ́mi ló lè èmi ló lè àbí wọ ìwọ àtọ̀húnrìn wá. ẹ àtọ̀húnrìn wá ni ọ. màmá ẹ̀yin lanu yín ẹ lanu yín yẹn gbàgà ẹlẹ́mi èmi àtọ̀húnrìn wá. ṣé tí o bá sí àlùbáríkà lára mi ṣé ọmọ yín lè ẹ fún àkọlùlé tó kọ yìí. ṣe bẹ́ẹ̀ mẹ́jọ́ rò ní ṣe bẹ́ẹ̀ ẹ kọ́ sí lọ́wọ́ ẹ kọ́ kọ́ kẹ́kẹ́ kọ́ sí ẹ lọ́wọ́

nǹkan tí adìyẹ tó fi ń ṣu tí kò kí ń tọ̀. a fi hàn wọn a fi hàn wọn ìlú ṣì a ṣe ṣẹlẹ̀ ẹgbọ ìlú ọba ẹlọ ẹgbọ ìpàdé sílẹ̀ ẹgbẹ ẹkú ẹkú gbogbo kìchìn èrè àdáyé mi. ambọ̀dí orin tó fojú mi rí báyìí. má sọ̀bọ̀ yìí o. ẹ̀dọ̀. fẹ́ bá yín sọ àwọn ọ̀rọ̀ kan hmm. ṣẹ́rí ó dàbí ẹni pé àwọn kọ̀ọ̀kan ti fẹ́ máa jeopardize family yìí. jeopardize. yes daddy. kí ló fẹ́ jeopardize family yìí kí ló dé. Um, ẹ má bínú pé mo mo mo pè yín wọ́n ní kò sí kékeré ọ̀gá kò sì sí èyàn sì kéré dín nǹkan yẹn àtòkèrè báyìí òun ni olójú jíjìn ti mẹ́kún sun from far away èèyàn ti máa mú cry sẹ́nu. sir. could you just please go straight to the point. ẹ ṣe sẹ́rí tá a bá ní ká fa sọ́ọ̀lẹ̀ fún wèrè wèrè ó lọ aṣọ bó tí ó lọ aṣọ dànù ni torí pé wèrè ò mọ̀ ń pa aṣọ òun kàn bá yá aṣọ jẹ́ntì ẹ̀ yóò kàn sáà mọ̀ ń lọ aṣọ jábàjábá ni o bẹ́ẹ̀ bá fa sọ́ọ̀lẹ̀ fún wèrè ni o. Jamiu sa sa sa. could you please just go straight to the point. ibi tí mo fẹ́ lọ gangan nù yes sir ṣe rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín kó tó di pé mo sọ fún yín èmi àti yín àjọ ní òsì láàrin ara wa ni o. ó ti mi bá òsì. irọ́ ìsọ àní òsì ẹ má bínú ìmùlẹ̀ ló ń jẹ́ àjọ ní ìmùlẹ̀ láàrin ara wa. Hmm, sá. ọ̀rọ̀ tó fẹ́ sọ mi ò mọ nǹkan tó fẹ́ sọ tó ní kí n máa múlẹ̀ lé lórí báwo ni ṣe máa múlẹ̀ nǹkan tí mi ò mọ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ gbọ̀ngàn just go straight to the point. ṣẹ̀ṣẹ̀ láti jọ́ tí mo ti wọnú ilé eh. ẹ̀wọ̀ aláìdásí mi àwọn ọ̀gá náà sì dá sí mi àwọn mọ́mì àwọn náà dá àbúrò yín náà gbogbo yín náà ló dá ẹ̀yin náà síwájú èmi náà wàá gbọdọ̀ rí nǹkan tí ó tí ó ba ìdílé yìí jẹ́ àbí tí ó bá ìdílé dáa káà náà má lè sọ ẹ̀yin kàn búra fún mi pé tọ̀ ọ̀rọ̀ tèmi fẹ́ sọ fún yín yìí o ẹ̀ ní sọ fún èèyàn ó ti tán <laughs> ó ti tán èmi ó sọ̀rọ̀ fẹ́ yẹn yóò mọ̀ kọ́rọ̀ lọ ni. Kani ní ẹ mọ wo bọ́ọ̀lù Liverpool dáadáa wọ́n máa ń pè ọ̀rọ̀ kan ní Sally Adams tó bá ti pa bọ́ bọ́ọ̀lù láti free kick báyìí bọ́ọ̀lù ó mọ lọ lẹ́lẹ́ ó gbá báyìí Curtis òun wo bọ́ọ̀lù báyìí ó wò lódì jàgà nínú net àwọn fáǹsì bá jubilate àmọ́ èmi ọlọ́run ló ní wọ glove sọ́wọ́ o sẹ́rí glove tí mo wọ̀ báyìí sẹ́mọ̀ pé <laughs> wọ́n bá fẹ́ gba free kick àwọn méjì náà máa dúró Messi Xavi wọ́n dúró báyìí wọ́n kíìkì láti kí sí ní báyìí ọwọ́ mi ló bọ́ sí ọlọ́run ló ní ní standing for tó dá mátìkì ìyẹn ranjú lẹ́ńbẹ́ ni mo grab wọn ni yìí ó di dàgà ńlẹ̀lẹ̀ nígbà tí ó bá di girama láti ah! kìsẹ̀ girama eh, eh. ara tí mo sọ nù irú tí mo. girama girama eh, girama alẹ́ tí mo sọ fún mi ara tí mo sọ fún mi ẹni ṣùgbọ́n náà tùrù lélẹ́yìí sẹ́ẹ̀. kí wọ́n ló ṣe wọ́n. sẹ́rí kí nǹkan má bàa ṣe wọ́n náà ló jẹ́ ń pè yín sẹ́rí nígbà tí wọ́n kíkì wọn báyìí ká ní wọ́n bọ́ fọ́ ni wàhálà bọ́ọ̀lù wọn jò ni. tẹlifà girama nípa. ẹ ẹ ṣe ìyá yín àtàbúrò yín ni. mọ́mí mọ́mí. ẹ wá ẹ mọ̀ ti búra ọlọ́run ló ní kẹ́ cross láti yín bílẹ̀ kan o ẹ ti búra o sẹ́ni tí wọ́n kíkì báyìí èmi ti fẹ́ sọ tipẹ́ ọ̀rọ̀ ò ṣe é sọ àlè lọ fèsì dáàdì sẹ́ni bí wọ́n ṣe ń ṣe ìyá òun kò dáa o mọ́mí ní àtàbúrò ah. ìtọ́jú ah. ìyá òun yóò dà ìgbà mí gan ìmọ̀ bá wọn sunkún mo sunkún sunkún gbà mí gan omi fẹ́ tán lójú ètò ìlà ìjẹ́ kó ọ̀fọ̀ sẹ́lúwẹ̀ èyí làbọ̀n ọmọ bá yàn sunkún ah. ẹ dàpọ̀ ẹ wá kà sí sọ́wọ́ Hello, Akin. Bowley. Yeah, I'm okay, I'm okay. Are you? Ìjẹta náà ni mo ti padà dé. Ẹ mo kàn fẹ́ surprise ẹ̀ ní kíní yẹn ti dán. Mo ṣe wo pé tí n bá jáde lọ́sàn-án náà sọ pé kí n sáré ṣe kíní ẹ̀ sí àkáǹtì ẹ̀kọ́ kan rárá láti lójijì ni. <laughs> Bọ́dọ̀ ọmọ ẹ̀yà wà ń bíbà ẹ̀yà ó gbé tí kan lọ́wọ́ yẹn nù jẹ́ kí n ti ṣe. Okay, o fẹ́ rí mi. ok nírọ̀lẹ́ yá bi ní lọ́la ẹ whichever one whichever one ṣé kí n ṣe hold on náà ni àbí bá wọn all right ok ok ok wọ́n wà ń bẹ̀ wọ́n wà ń bẹ̀ wọ́n mi wà ń bẹ̀ wọ́n ẹ̀kọ́ wà ń bẹ̀ wọ́n fà mí all right my dear thank you very much you're welcome right yeah um, daddy ṣeré kí tó conclude ọ̀rọ̀ mi mo fẹ́ sọ fún yín kútó tí mo bá ń sọ̀rọ̀ ẹ̀ ní last week yẹn. Eh, yes ṣé ti ní kẹ́mọ̀ bọ̀ ni. bẹ́ẹ̀ni so we are going tomorrow. lọ́lọ́ lọ́la yẹn. first thing tomorrow morning. ìrìn àjò pàjáwìrì ẹ̀ ó máa ń le gan-an ó máa in fact ó máa ń ní èmi lára mi mọ̀ nǹkan mi you understand ṣé kò ṣe tó máa la owó kan lọ dandan yìí o. that is just four days. four days morning èmi ẹ ti mọ nǹkan tó máa bá dé jọ méjì èmi àyànjú ẹ̀fẹ̀ máa gba Please, I want you to move close to grandma. Mommy? Yes. Um, one, lóòótọ́ tí n back, pẹ́ kí n close to Grandma. tí n bá máa fi wọlé wọ́n lè ti sùn máa kún then láàárọ̀ gbà mí náà lóòótọ́ tí n bá ń bọ̀ wá sí ọ́fíìsì ó ṣe kí wọ́n máa prayer máa kọ́ sálámà sí wọn náà ni bọ́dọ̀ nǹkan tí mi ò ń ṣọmọ tó ṣe mú yàn lọ́wọ́ náà mi ò ń ṣọmọ tó ṣe mú yàn lọ́wọ́ mo dẹ̀ nígbàgbọ́ pé with your mom and your and your sister they can handle that situation. that is exactly where i'm going ṣe rí point tẹ dúró lé lórí ibẹ̀ gangan ni mo lọ that I want to ask you something ṣe mọ̀ pé kò sẹ́ni tí ò lè bá èèyàn ṣòrogun ṣá ṣe gbà. Yes. Quranically. La in shakartum la zidannakum. Ọlọ́run ní ká dúpẹ́ fún un. Kóun lè increase gbogbo nǹkan tá a bá ń fẹ́ lọ́dọ̀ wọn ká múnú àwọn òbí wa dùn níbi ìmá bẹ̀ wọ́n wò ìmá bẹ̀ wọ́n wò àti dúpẹ́ fún nìyẹn àdẹ̀múnú ọlọ́run dùn dandan dẹni kọ́lọ́run múnú wa dùn daddy please you need to move closer to grandma please daddy. yín láyé ẹ wò tẹ́ ẹ bá ti jẹun tó ń ṣe gbọ́mà oògùn yín bóyá lẹ́yìn ìṣẹ́jú márùn-ún sí mẹ́wàá ẹ lo oògùn yín kẹjọ kẹ máa wo tẹlifíṣàn tó bá múra wá kẹsùn ọgbẹ́ náà ṣe kọjá fi ṣeré kò dára èèyàn gbọ́dọ̀ gbàgbé ah, ẹ̀fọ́ta ah. ẹ̀ ọ̀làfíà lálàáfíà ṣọ́rọ̀ wà tẹ̀lé sọ. Ah. sí nǹkan kan kí n sọ nǹkan kan. ẹ lọ́wọ́ àdìyà. a ní ká yọjú sí kẹtí lọ bí iṣẹ́ yìí. mo ti fẹ́ máa lọ́nu mo kàn bá ọmọ mi sọ̀rọ̀ ni pé tán bá ti ń jẹun tán kọ́ máa lo àwọn ọgbọ́n all the time. ẹ sọ fún wọn o kọ́ máa jẹ wọn lásìkò àwa náà kúkú sọ fún wọn. oúnjẹ bá wá lásìkò máa jẹ lásìkò. ẹ̀yin bọ̀ ṣe bẹ́ẹ̀ rí i pé màmá náà ti ń fresh dáadáa sí wọ́n ti ń yẹ̀kẹ̀ sí màmá ń jẹun. ń ok ìjà kẹ́mi lè ti máa lọ. ẹ lọ rí ẹ bọ yìí lákùn mọ bẹ yàn já o ọkànnà bí mọ mọ bẹ o sàlámù sàlámù sàkùrù. Um, um, mo fẹ́ bèrè mo fẹ́ gbé mọ́tò yẹn lọ sí event mo sọ fún yẹn. ta ló fẹ́ gbé ẹ lọ. mi ni màá gbéra mi lọ. owó ah, ẹ ti straight téèyàn kan bá di mọ́tò á wà. ó ti ń wá ara ẹ̀ ah no problem that is the pro. <laughs> thank you daddy. all right. kẹ́ni náà yìí dé o. ọ̀dẹ̀ ẹ̀dá kó wá sí kéèkì. sè fún mi tí a ní mọ́ jẹun lásìkò. ọlọ́run ọ̀dà ó dàbí kí n máa bọ́mọ mi lọ bí iṣẹ́. torí ọlọ́run kí n má lè wọlé kí n nísìnyí bọ́ fẹ́sùn òróorun sùn ẹjọ́ ni wàhálà ni tó ọlọ́run páìsàn ikú ò lára mi o tí ò bá ṣàìsàn ó ṣàì ní kí ni mọ̀ wá lé ọmọ débi tíyàwó rẹ̀ ọmọ fojú mi rí rẹ́dẹ̀rẹ́dẹ́ ṣùgbọ́n mo mọ̀ pé kò sí tó ṣòro ṣe fún ọlọ́run ó mú àṣà kúrò lára mi láìpẹ́ àbí wọn wàá máa tẹ̀lé ọmọ mi lọ bí iṣẹ́ bí ah, ojú ayé ni lójúmọ́ ìyá tí ń jẹun ìyá tí ń ṣe ah, kò burú. Ah, ẹ kú kalẹ̀ mọ̀ ẹ pẹ̀lẹ́ mọ̀ ẹ kú fàájì mm-hmm. mo rí i pé ìtaba ilé àwọn ni òjẹ́ fẹ́ wọlé ẹ mm. dákun. mo rí i pé ẹ̀yin ni mo lè bá sọ̀rọ̀ ẹ̀ wọ́n ti ń kásídẹ̀ẹ̀tì bọ́ọ̀nù léyìí o accident ti fẹ́ wó fẹ́ǹsì eléyìí o sẹ́rí àwọn àǹtílẹ̀ kan wọ́n sọ fáwọn dáàdi pé mọ́tò àwọn gbé lọ bí excursion kọ́mọ́dà wígbà tí interrogate sọ̀rọ̀ wọn ni o àwọn mọ́mí náà tún wá ní ọwọ́ wọn síréètì ọwọ́ wọn ò síréètì o ah! ọwọ́ wọn bẹ́ǹdì ni gbígbà tí fàlílà kẹtàn ni o wọ́n tọ́nu mọ́tò mi báyìí ń jó ni èmi gan sá káàkiri níbi ìgbà ìlànà àbáwọ̀tò wọ́n sì fi kọ́ kínní náà fi ń kọ́ra wọn o bàbá yìí gbé mọ́tò jáde ẹ̀yin ni kẹ́tọ́ fún wọn pé kọ́mọ gbé jáde kọ́ lọ́mọ jà rogun pé wọ́n mọ̀ asáré pé wà lórí fóònù wọn mọ̀ kọ́ wà o ètí mo ní sọ fún yín nù. kí ló ṣe àjọra wọn nàbàdé ń sunkún owó ìyàwó ẹ̀ ń sunkún ọmọ jọ lọ. ẹ kó mọ̀ bá a di pé àwọn gbogbo ẹjọ́ wa dé ó máa wá pè wá lórí. wọ́n ti wá láti ẹ̀ náà pọ̀. ẹ kó jọ kó máa. ṣeré bí ṣe wà yìí o rí mi o mọ what I can do what I can tí èèyàn bá dẹ̀ wà tó bá ná owó síbi kan ó fẹ́ kówó tó wọn náà kó fún lọ́ra ẹ̀ àbọ̀wọ̀n ìwọ ló mú ọmọdé ìgbè fún ló mú wá bá mi ipe a ó mọṣẹ́ yìí o then owó ẹ̀ tó wà reasonable this and that lọ́tún ló sì báyà which I agree with you ó ń bá wa ṣe ń ṣòótọ́ bọ̀ bọ̀ láti kọ́ bí oṣù mẹ́ta mẹ́rin sígbà tá a ìwà ẹ̀ ti yàtọ̀ ó ti yàtọ̀ completely tó bá ṣe nǹkan kan lénìí. tó bá máa di tó kẹta kí ni ẹ máa tún padà tó ṣẹlẹ̀ àdé padà ná owó. ṣe yẹ kó rí bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́nà ara ó lè dùn mọ́ mi nú. ilé tó wà nílẹ̀ sìn sọ fún kó mọ bó ṣe máa ṣe jẹ́ mi tó máa wà ní good condition right tí ò bá ṣe tí n bá fi fún lówó míì tí n bá fi fún lówó míì máa kó di pé ńgbà tó máa di end of this month envelope tiẹ̀ ó lè padà pẹlẹbẹ o ó mọ̀ pé mi ò ní púrọ̀ fún ẹ nǹkan tí bá máa ṣe máa ṣe ni mo ń ṣe lógún kó má rí ní rí pé kíní kan mi ń ṣe lówó tẹ́pẹ́ kò lè ṣe kíní o màá nà bí ìgbà tí fẹ́ pa ni màá nà o àti ìpàjọ máa jà máa nà ni. kótó ni kó máa di yẹn ni mo ṣe ń tọ́ láti sọ fún wọn sí i. Sorry about that, sir. No problem. No problem, sir. Um, sir. Yeah. Ẹ jọ̀ọ́ ẹ má bínú sá. Mo fẹ́ try láti fi ọkọ̀ kan pẹ́ méjì ní sá. No problem. Go ahead. Thank you, sir. Um, sir, ṣé mo. Bon mo ti ń bá yín bọ̀ náà ọjọ́ ti pẹ́ so ilé títa ṣe tí mo ti ń bá yín ṣiṣẹ́ and ó máa ṣòro léni kí n wá sọ pé mi ò mọ ìwà tẹ́lẹ̀ wò mọ́ ṣùgbọ́n sà lẹ́nu bí oṣù méjì sísìn situation ti ń change kò dàbí tàtẹ̀yìn wá mọ́ tó jẹ́ wípé tí àwòṣe yín bá tiẹ̀ láwọn àṣìṣe tá a ṣe ẹ máa ń tètè observe wa ẹ máa enlighten wa even nípa homes wa àti career ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ ń bí tí kò kàwé tó dáa ọ̀pọ̀lọpọ̀ wọn lè encourage kan lọ kàwé sí i so this time round mo wá wò pé ah kí ló lè fa reaction eh, ọ̀gá ṣe kó tó ṣe bí òwe ẹ mọ tí iná bá dẹ̀ ń jó koríko ilẹ̀ iná yẹn máa dájà tẹ bá react jù ó máa kọ wá wọn ní kí n observe ń sà pé kò sí nǹkan tó tóbi lọ́wọ́ ọlọ́run láti correct torí bá láṣẹ pé lọ́ọ́ bá mi òkè. Okay whatever that brother says sir ẹ jọ ẹ bọ́ lọ́n and i'm very sure pé it will be corrected sir uh, sorry about that sir. thank you so much. Um, and at the same time i thank you for the observation. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ ọ́ sìn ó ní aláṣepé lọ́lọ́run believe that. Ọlọ́run ti gbàdúrà o. Ìjọba ọ̀rẹ́ ṣàkẹ́ ìlú ọ̀rọ̀ tó wà ní ẹ̀jú ti yẹ sí. Ẹ̀jọ̀ ẹni tó bá fẹ́ jẹ̀bi kó jẹ̀bi láyé rẹ̀ ẹni tílẹ̀kùn bá fẹ́ mú lọ́wọ́ kó ra mú lọ́wọ́ kó má kó gbọ́wọ́ ẹlòmíì síbẹ̀ individual lè wá bí wá wáṣẹ́ wá pẹ̀lú certificate yẹn kẹ́nìbọ̀dì má kó bá mi o mo mọ̀ kan tí mo fẹ́ ti gbọ́n sí nípa the so called engineer tí mo mú wá bí that will be the last warning ẹ tó wọ́n máa tẹ́lẹ̀ iṣẹ́ kó tẹ̀ kó dẹ̀ lè dànù please. ẹ ṣáà ẹ ṣáà kẹ̀lú lé tèmi nìyẹn òbí èyí sìn president gbogbo nǹkan tí n fẹ́ lò mi rò pé kó ju lẹ́sẹ̀ ó wà pẹ́ mi ju ten days tó bá wà lé ju àárọ̀ rẹ̀ tó bá jẹ́ kọkànlá tó bá so mi máa já máa débẹ̀ níjọ́ kejìlá. kò sí problem màmá wa òkè. dadi kílẹ̀ sọ́ọ̀sì. mo ní nǹkan tí màá lò lè pẹ́ tí mo ní kò pẹ́ tó lọ́hùn tó bá wà déjọ́ kejìlá mo láti padà sí lórí. Ah. dadi ó pẹ́ ah, ó pẹ́ twelve days yẹn pẹ́ twelve days lọ́hùn lọ́hùn nínú ilé yìí ṣé kò sí ṣó nílé kankan ni. ah um, sir we all need you in this house we need your availability but i need you most god knows. Ah. Daddy, I will miss you so much. I will miss you too. And Emma Bago, lovely things that you promised me. Eh? Like, you Oh ìdájọ́ ọ̀rọ̀ arìn mi àti ìlélẹ ìnáwó nǹkan tá a ti sọńkọ rẹ wá fẹ́ kí n máa sọ mọ. ẹ ò rẹ ká gbọ́ èyí tí wọn kì mo rí i. nǹkan bíbí máa kò sọ fún mi pé èmi ò ní kẹ́ máa lo twelve days o mọ́ mi àbí wọ́n lè lò ju bẹ́ẹ̀ gan lọ àmọ́ mi fẹ́ kẹ́ máa pe ilé ní òrèkóòrè kẹ́ máa pe ìyá àgbà ẹ ṣe mọ ìyá àgbà. igbó ló mọ wọn máa ṣe bíi bébì ẹ ti o dáàdi yóò ti ti mí sí wọn. I can I can understand your ma ọ̀rẹ́ àmì sí i ẹjọ́ wo ni sì rí pé mò ń ṣàdúrà lọ́wọ́ mo tún padà fún ọ pé kò kó kó má kó má ní mi lára ní orí àdúrà tí mò ń ṣe torí tiyín ni gbogbo tí mò ń ṣe yìí nígbà mò ń ṣàdúrà lọ́wọ́lọ́wọ́ á ṣí ọtí ló tún ṣí orin ṣé gbogbo tó ń ṣe kò jọ tọmọ èṣù. màmá ẹ jọ o ìránṣẹ́ kan ò lè wá dì kan lọ́wọ́ o ẹ̀yin máyé ẹ̀yin èmi náà dẹ̀ máyé tèmi kí ló wá dé ẹjọ́ má fara ni mi o ah ilé bàbá ọmọ òde kí n bọ́ ọmọ lẹ́rù ẹjọ́ ẹ má wàá fàyè ní mi lára o. máa wá gbọ́ ebi lé ọmọ tèmi lèmi wà ọmọ tèmi dẹ́jẹ̀ mi lórí tèmi ò bá bí só lè bí wọ ni. màmá ẹ jọ o ẹ jọ o ẹ jọ o ẹ má wàá ní mi lára o tí má dẹ̀ rí pé wàhálà yín ti fẹ́ pọ̀ ju èmi mi lọ á lọ pé mọ́mísí mi wá bá yín ó dà pé àwọn ọlọ́mọ bọ́ ṣe ń díù pẹ̀lú yín. kẹ̀ ló jó mi lọ́wọ́ ṣé omi gbóná ẹ̀jẹ̀ jóyàn lọ́wọ́ ni. àìsàn má sọ wípé omi tó gbé kalẹ́ lẹ́ẹ̀kọ́ yẹn inú àgé ló dá sí. ẹ mo ṣe mo fi air condition grandma yìí lẹ́kọ́ wẹ́dà tútù. ṣé mo fomi gbóná ṣàlùwàlà lójú ẹ rí tí mi ò bá ṣépè tí mi ò ṣàdúrà ó kẹ̀yìn ó kọ́ náà àti wo àtìyá rẹ torí mo fẹ́ ṣàlùwàlá kí n ṣàdúrà kí n sin lọ́run mi ni ó ọkọ náà. ẹ káàbọ̀ kò burú omi inú àgé ìwo yẹ̀wò yẹ̀wò ẹ̀wò gẹ́gẹ́ bí ìṣe mi mo rọ́ mi tútù sínú àgé kí n ṣàlùwàlá mo wọnú ilé lọ kí n kó bàtà pẹlẹbẹ tí n fi ṣàlùwàlá ńgbà èdè ó ti domi gbóná kí ló mo wá yọjú ni mo ráìṣà àti ìyá ẹ̀ tán fi mí ṣe yẹ̀yẹ́ tán fi mí rẹ́rìn mo ní dájúdájú ẹ̀yin lẹ rọ omi omi gbóná sínú ibi mo rọ omi tútù sí bí wọn bá ṣépè tí wọn ṣàdúrà ó kù yín ọkọ lọ́hùn àti ìyá. mami ẹ má bínú ọlọ́run ní fìyà jẹ yín mo mo mọ ìyá tó bí yín mo dẹ̀ mọ bàbá tó bí yín mo mọ bẹ́ẹ̀ ṣe ṣe ìkẹ́ wọn tẹ̀ ṣe ìtọ́jú wọn. ohun tó wá mú èmi tí mi ò fìyà jẹ yín kì í ṣọmọ tí mo bí àbí ìyàwó mi ló gbọ́dọ̀ dọ̀rọ̀ ẹ̀ wò. tí n bá fẹ́ràn èèyàn láyé kẹ́nìyàn ga láti ilẹ̀ kó kan sánmọ̀ níjọ́ tẹ́nìyàn bá sọ pé báwo ni tìyá mi ṣe jẹ́ ẹni náà tó yẹ pẹ̀lú ọ̀dọ̀ mi mọ́. Fatima. ó surprise me? o ó jọ mí lójú kò sí nǹkan tó ń lọ nínú ilé yìí tí mi ò mọ̀. Yeah, a ah, mú gbọ́. Um, Dádì, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ mi mọ bẹ́ẹ̀ ṣe máa fi omi ìdẹ̀wọ̀n bẹ́ẹ̀ ṣe máa tèkẹ̀ sí. Torí àtìgbà tí mo ti dọ́dọ̀ yín, ẹ fìyà jẹ mí rí. Ẹ dẹ̀ mú mi ní mọ̀ ọmọ ọ̀dọ̀, ẹ mú mi gẹ́gẹ́ bí ọmọ tẹ bí nínú yín ni. Ṣùgbọ́n ah, àwọn àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ nínú ilé yẹn tó yẹn pé ó kọjá òye mi gangan fúnra mi. Sherry, dáàdì nǹkan tí àǹtí Aisha àti Mommy, tó ń ṣe fún grandma kò dáa rárá o bẹ́ẹ̀ ni torí èmi náà ní ìyá mo dẹ̀ fẹ́ tí àmì bá dàgbà kémi náà tọ́jú wọn kéèyàn kọ́kọ́ dẹ̀ máa máa treat wọn. má bàjẹ́ kọ́run má bàjẹ́ lọ́jọ́ tí mo ti fẹ́ àtìdílé ìyá àtìdílé bàbá ẹ̀ ní ìhùwà tí ò dá sí wọn rí ẹ̀ṣẹ̀ wo ni màmá mi ṣe tó dé sáà gbogbo nǹkan tó ń ṣe fún àjọwà tó wà. kò lé o mo kàn fi ń dẹ ẹ lójú àti wákàtí tàwọn yìí lọ àti wá àtọmọdé yìí gbogbo tó ń pè ní tọkọtìyàwó àbí bàbá sí ọmọ kò sí láàrin èmi àti ẹ̀yin méje mọ́ láti èmi rò mo fi àlùkùrà lọ́wọ́ máa fi kúra kí àáfàá ayé kọ́ pè mí mi ò ní gbọ́ gbọ́bà ló pè mí mi ò ní gbà nítorí pé èyí tó jẹ́ ẹ̀fún ẹ jẹ́ mo ti mú èyí tó jẹ́ tèmi mo ti mú dájúdájú èmi kọ́ ni mo ní eléyìí a lè jọ sínú lẹ́lẹ́ ni o a lè lè jọ gbé pọ̀ mọ́ láyé tí ayé bá ń jẹ ayé ọlọ́run ọba mohammed. mami ìgbádùn ayé mi jọ wọ́n ti lẹ́yìn o. jẹ́ kí dáàdi bínú tán àfìgbà tẹ́ jẹ́ kó bínú tán ah mọ́mí nǹkan tẹ́ ṣe ikú díẹ̀ ká tó سيدنا محمد صلى الله عليه وسلم آمين يا lórí ọmọ ni lórí ìyàwó ni lórí ọmọ ọmọ ni lórí ẹ̀yin gangan kẹ́ ẹ má ra burú. àlà muhammed ẹ̀yà níyà. àníyàn tó pọ̀jù nínú ọkàn mi òní lórí ọmọ mi à ń bọ̀dẹ̀ ìlú aláàánú tí ó rí i pé ìkúnlẹ̀ márùn-ún ni mo ní kó tó ẹ̀ṣẹ̀ ń lọ́run yàtọ̀ yìí náà kó tó kú ambọ̀dé nìkan kọ́mọ́ fi dá mi lójú. ìyàwó ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ lọ́n bá ń fi sọ tó nípa sọ́ọ́ lé náà bó ṣe kéré mà mo fi ń bẹ ọlọ́run ààrẹ kan ń ṣe mí ọgbẹ́ ẹnu ọ̀sà ni ọlọ́run ṣàánú mi kó mú kúrò lára mi ó gbájú mi àdúrà náà lájú mi o mo lẹ́nìkan tí mò ń ké pèjọ lọ́n lọ mo sì ní padà lẹ́yìn rẹ̀. ìyá wa ṣe rí àníyàn yín àkọ́kọ́ lórí ọmọ mm-hmm. lágbára ọlọ́run àtẹ̀tìlẹ́yìn ànábì wa Muhammad ẹ jẹ́ wọn ọmọ torí pé dandan ni mm-hmm. abiyamọ tó bá ti ń ṣe wàhálà lórí ọmọ dandan ni kíru wọn jẹ wọn mọ ṣe aráwìn tí wọ́n ti lọ́hùn ọlọ́run ti kádàrá pé iye ọjọ́ tí wọ́n lò láyé ni wọ́n ti lò torí pé iná líláyé wà iná ilé ìrọ̀jú ọ̀dọ̀ ọlọ́run la ti wá ọ̀dọ̀ rẹ̀ náà la ó sì padà sí èrò àwọn tán wá kú yẹn àwọn kú nítorí ẹni tó kù náà ni sẹ́wárẹ́ tó kù lágbára ọlọ́yẹ̀ ní fojú sunkún rẹ̀ ẹ̀ sì ní fojú sunkún ọmọ ọmọ ọ̀la jẹ́ kan sọ ọlọ́run sẹ́wárí lórí àárẹ̀ tẹ ní òǹṣeyìn fáìdámọ̀ rìtù fàwúwà yẹ̀sìfì ni ẹ̀dákẹ́dà tí bá ń sàárẹ̀ ọlọ́run ọba tí ń wò yàn sàn ànábì wa àyùbá aleyhisalatu wasalam níjọ́ kínní àná tó rẹ̀ ọlọ́run bá mọ̀ lọ́ba tó wò sàn ẹ̀ òwú gbogbo tí àárẹ̀ ti ń ṣe ní gbogbo àgọ́ ara yín ọlọ́run bá ṣe wò sàn àmọ́ ìyá wa Eh, lórí ọ̀rọ̀ ọmọ yín àti ìyàwó rẹ̀ àti àwọn ọmọ àtẹ̀yìn náà òkò àjàtúká ọlọ́run ní jẹ́ kí èṣù bí èèyàn bí èṣù wọn ní jù sáàrin yìí o ṣe rí ọlọ́run ọba tẹ́ ń pè yìí náà ní kẹ́ ẹ máa pè o torí pé kí ni ṣe amúlẹ́ẹ̀lì ni o láti òtí wà lákín la amọ̀dín wàlélẹ́ amọ̀dún kùdọ̀ àdúrà tẹ́rí tá à ń ṣe ìdá òru ni tó jẹ́ pé kì í tà sí tó bá ti wá bẹ̀rẹ̀ báyìí kò lópin ibi tẹ́ ẹ̀ràn kan pé yóò gbàdé gan wà láyìn yóò gbàdé bẹ́ẹ̀ hmm, tẹ́ ẹ̀ bá ti fọ ọlọ́wọ́n bá lẹ̀ ọlọ́wọ́n bá òun náà ní fi yín lẹ̀ torí pé kìnìún náà ló ní àdéhùn ní ẹ pè mí ástẹ̀ jíbúlà kún mi ọlọ́wọ́n bó sì dá yín lò gbogbo mo fẹ́ mo fẹ́ yín ọlọ́run ṣe fún yín mo kọ mo kọ yín ọlọ́run bá yín kọ lórí ọmọ náà ẹ̀ ní fojú sunkún rẹ̀ sẹ́lẹ̀ lélẹ̀ tó kọ fún yín ètò jù báyìí lọ yóò tún kọ fún yín ìbí nàìjíríà lẹ́wà ìkódà yóò mú yín lọ amẹ́ríkà òbí tẹ́yà náà kàgbé yóò mú yín dé dáadáa ẹ̀ dé bẹ́ẹ̀ ọlá ayatul kursi yìí bisimilahi rahman rahim allahu la ilaha illa huwa la yàrá qayyim la ta'khudhuhu la ولا يؤتون بشيء من علم إلا بما شاء واسع كرسي السماوات والأرض ولا يهود يمسوما وهو العلي العظيم ولا حول ولا قوة إلا بالعلي العظيم Data. I'm not fine. Oh, oh, Owó hòtẹ́ẹ̀lì yẹn ni ó ti díò. What's tó fún me the last time No mo fi san owó tá thank you very much ó ṣe gan eh, ó ṣe am I expect ẹ alright ẹ eh, mọ́mísí náà wá mi báyìí okay hold on fún wọn. expect ẹ jọmọ ẹ kò pẹ́ àtọ torí wọ́n ti ń fẹ́ máa rà sọ à alright jẹ see you soon Goodbye. báyìí. kí má ṣàdúrà. Fimi wàhálà ìgbẹ́ yẹn sunkún fún yẹn náà ìrojú ò lè fẹ́ kó máa fi wò wá. kò ní jẹ́ ká sọ bó ṣe lọ fáwọn èèyàn ẹ́ ká sọ bí ìyá ṣe jẹ́ wá fáwọn èèyàn ó dàbò sí i lọ. iná bọ̀ kò wá ní láti yá ní láti ṣe everything sílẹ̀ fún bẹ́ẹ̀ kó wá máa mọ̀ bò wá bí pé à ń jẹ wa. Ah, a máa há ìdí ẹ ibi tọrọ dé dúró ìka máa há ìdí ẹ. pákéjì náà ni gbogbo ẹ kò ní láti rí wa bẹ́ẹ̀ in fact tó bá ti ń bọ̀ gan-an ẹ máa ní láti lọ wọṣọ mi ẹ máa tiẹ̀ try láti look good. ṣé gbogbo jewelry star ti ta ó ní tí máa rí aṣọ ló ń sọ bẹ́ẹ̀ aṣọ mélòó ló pinnu aṣọ ah, ah, ló ń sọ yìí jẹ́ ká sọ bó ṣe ń lọ jẹ́ ká sọ bó ṣe ń lọ kó lè help wa. bó jẹ́ kí n lọ yá pákéjì náà ni ṣé ẹ lè jẹun sí. ó tún yọ oúnjẹ. màá lọ ọrọ oúnjẹ náà tó bá dé àsan owó gbogbo ẹ̀kọ́. tó bá ti gbà lónìí bá jẹ. gbogbo ẹ jẹ́ kí n lọ gẹ̀ẹ́sì oúnjẹ náà. máa bẹ àgé máa ṣàlùwẹ̀ máa bẹ rí máa bẹ rí mi kò gbé mi kò ní wàá rẹ. management ló kẹ́ ṣẹ́ka check out ṣé bó ṣe dédé check out ni ṣáà ti ṣe tẹ́lẹ̀ madam nǹkan tó sọ fún mi nìyẹn wọ́n ní kẹ́ check out wọ́n wá ní kẹ́ sọ fún pé tó bá ṣì wù ní tẹ́ fẹ́ lọ́ọ̀jì kẹ́ lọ gba hòtẹ́ẹ̀lì mi kẹ́ lè lọ́ọ̀jì síbẹ̀ but níbí báyìí kò sáyé níbí báyìí mọ́ wọ́n ní kẹ́ check out. ǹjẹ́ mo ìgbà tá ti ń gbé ní hòtẹ́ẹ̀lì ṣe ẹ mọ̀gbà tá ti ń sun ní hòtẹ́ẹ̀lì tàbí ẹ sanwó tàn sanwó tàn sanwó ẹ wá dì sí ẹni wọn ní kàtẹ́ tó ra àkànjẹ owó ọjọ́ mẹ́fà kí ni ṣé kò tó bẹ́ẹ̀ ni ẹ ẹ ti wá ní ṣe tòwó tẹ jẹ ni ṣé bí ṣe ń sanwó nìyẹn ni. Ah, mo ní ẹni ọjọ́ mẹ́fà ẹ sanwó ọjọ́ méjì ẹ ní ṣe bẹ́ẹ̀ sanwó. bísíǹnẹ́sì nìkan tá à ń sọ ìwé bísíǹnẹ́sì ló wà lẹ́yìn wọ́n ní kẹ́ check out. ètò ìbá wa fi yẹ̀wò àwọn tá a ti ń san tẹ́lẹ̀ ẹ̀kọ́. Eh, tó bá ti jẹ tó bá ti yá tó ti lówó àá sún. like mother like daughter ẹ jọ̀ọ́ tẹ bá ti èrò ọpọlọ yín tẹ ò sẹ́ǹsì ẹ jọ̀ọ́ ṣé òtẹ́ẹ̀ ni àwọn ẹgbẹ́ yín gbé ojú ó ti wọnà ìwọ ọmọ wa àti mọ̀ ṣe ẹ ti wà nígbà yá ó ti over a month ẹ jọ̀ọ́ ṣáṣẹ́wó nìyí ni wọn ò wáyé wá ẹ wà yàn lọ ẹ àti ẹ̀mọ́ kókó yín nù tẹ ẹ ṣáà jókòó rẹ gbẹdẹ ẹ jókòó kalẹ̀ ẹ kàn ń jẹwó ẹ ń jẹwó ṣe fẹ́ gbàjẹ́ lẹ́nu mi ni ṣe fẹ́ gbàjẹ́ lẹ́nu mi ni ẹ sọ fún mi ẹ sọ fún mi. báwo kí ló ṣe ẹ o rude gan o ò lágbà lẹ́yìn ṣé e, èmi ni like mother like daughter o rude gan o báwo lè ṣe sọ̀rọ̀ sí mi just ẹni àbẹ́yẹ mi ìwà ó dẹ̀ wà ní kàwọ́ ẹ̀ ó lè ṣe fún wa náà yé wàá dé àwa ní bíbáyìí wàdé lọ sọ fún àwọn management àbí kí ló pè é pé ẹ mo ti jẹ́ ká tó àwa tẹ̀ máa wà bí báyìí kò ní sẹ́ni tó máa mọ̀ pa wà bí ojú ló rojú ṣàánú wá tiẹ̀ dẹ̀ rán mu níṣẹ́ àfitọ́mọ jẹ wàdé fi làákàyè jíṣẹ́ fún wa gbogbo ṣé sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ condition ló máa bẹ́ẹ̀ kékeré fish bend kò ń ṣe páwa náà èèyàn lásán mà ní wà ó mà ní bó ṣe jẹ́ mà ní ó mà ní bó ṣe jẹ́ ni ọlọ́àdẹ́dẹ́gbà padà fún nígbà. ẹgbẹ́ ló sọ̀hún èmi ò lágbàlagbà ṣe rádàrà tàbẹ́yà àtọmọ jí ká bẹ̀ wọ́n. kẹ́sì ní fún kíni ọ̀hún ọ̀ní bí ń bẹ̀ wọ́n ní kẹ́sì ẹjọ́ ṣe fẹ́ bàjẹ́ lẹ́nu. ẹ jọ ìdílé ìdílé ìdílé ọ̀ní kúlẹ̀ ẹ ti ṣẹ́ṣẹ́ ẹ ẹ ń kúnlẹ̀ àbí àlọ́ pé gẹ̀ẹ́fì máa kọ́ adé àrùn síta ó máa mú gbogbo ẹ̀mí lọ wá fíìmù ẹ̀sítà ṣe fẹ́mi ṣe máa ń sọ pẹ̀lẹ́ bọ́ọ̀lù. àǹtí ẹ jọ ọṣùn ẹ̀wọ̀ wọ ẹ̀fí lẹ̀ gbogbo gbàǹkan tó yẹ kẹ́ máa fi bẹ̀rẹ̀ yẹn ṣe ah, ah, ah, ṣé ló fún la ṣe mo fẹ́ gbé wa kó omi bàyìí. mo jẹ́ bọ́lá fẹ́ lọ báyìí sí mo ti bẹ́ẹ̀ rí bọ̀ dìjà ìyàwó tó kù ló fàbílì tí bàbá ẹ̀ ló wọ fẹ́ rí wa mọ̀ bó lọ́wọ́ fẹ́ lọ. èmi ni mi ò ṣiṣẹ́ kan látàárọ̀ dalẹ̀ níbi tí ẹ̀ lè gbé nǹkan kan níbi pé mo fẹ́ ni mo lọ sí. mo lọ wo kí la máa ṣe báyìí èyí láì ṣe kí la máa ṣe orúkọ yìí máa pèmí lájẹ ṣé mo ti máa hmm? dàjẹ báyìí wọ́n lọ ṣé mo ti dàjẹ báyìí wọ́n lọ. mami mami. mo ń jẹ o. a máa bọ̀ dé. a bọ̀ dé ọkọ mi. mi ní padà mi báyìí àṣẹ àmì àmì náà yẹ la o àmì ikú ò ní gbà yín lọ́wọ́ mi báyìí. àmín náà kún fáyà kún. àwọn ọ̀dẹ ní gbẹ̀yìn dè wọ́n. àmín àmín àmín àmín. ẹ̀yin àgbà náà dẹ́tun sọ pé bàtà wà lóyún ní ìwé dùn. ló dùn mọ́ ló dùn mọ́. bẹ́ẹ̀ ṣe lè sáré nígbà tẹ kéré tẹ̀lé ṣe gbègbè jẹ́ pé tí nǹkan mi bá ṣe wà máa mú mọ́ra kò ṣeé ṣe mọ́ kò ṣeé ṣe mọ́ ara ti ń béèrè tí àìsàn kò bá wà nínú àgọ́ ara tó attack èèyàn ní old age. ṣé ìwà rí dókítà tó sọ fún mi pé a máa jẹun báyìí máa mú un báyìí máa ṣeun báyìí dókítà kì í dédé gbà yàn mọ̀ràn olówó ni dókítà ń gbà mọ̀ràn. bẹ́ẹ̀ ni òótọ́ ló sọ. wọ́n rí pé ó ti ná owó mm-hmm. ó fẹ́ kówó yẹn wá fún un náà á fún ní the normal advice tí mo máa ń fún wọn. tó bá ti wá tẹ̀lé owó yẹn fún náà ni hmm. ẹni tí ò tẹ̀lé kò ná wọn ní kankan. àwọn iye tó ti kú láàárọ̀ hmm. aláwọ̀. so gbogbo àwọn nǹkan tí wọ́n tò kalẹ̀ fún ẹ sá fún pátápátá tẹ́ bá ti di ẹ̀ kankan tẹ́lẹ̀ lè pé ah, ẹ̀kú kí ni ní mi dára àwọn tó kọ́kọ́ jẹ́ olómi ìbẹ̀lẹ̀ máa kọ́kọ́ sáré lò. ní oògùn yẹn. yes <coughs> suspension làwọn yẹn ẹ má kó dìgbà tó bá fún yín ní attack kẹ́ ẹ tó lò. ti yé mi. ẹ lò anytime ẹ lò anytime ẹ lò gbóhùn gbọ́n bá ti ń bọ́ ọ́n ah yèyé ṣe mọ̀ kí a sá ọ̀nà àfẹ́lẹ́láfíà. àmín àmín ya Allah àmín àmín ya Allah. sílẹ̀ bọ́lá bọ́lá ọwọ́ yín tó ṣẹ́gun sí i oúnjẹ ọbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ máa jẹ pẹ́pẹ́pẹ́. àṣẹ amina ya lọ amina kun faya kun amina ya lọ bẹ́ẹ̀ náà amina ya lọ ọmọ tó ṣẹ́gun lọ. bẹ́ẹ̀ ṣe ó ṣe ọkọ mi ó ṣe ojú òní tí o ó ṣe o dáadáa ni ambode mo fẹ́ kó o kíyèsára o torí mo rántí gbogbo tèmi náà ṣe fún àti bàbá rẹ àti ìyá rẹ pàápàá jùlọ táwẹ̀ bá súnmọ́ tí wọ́n rọjà tí wọ́n ra gbogbo ohun tí wọ́n nílò tí mo mọ̀ pé táwẹ̀ tán wọn ò ní ráàgò nǹkan kan èyí tí wọ́n jẹ ń sáré èyí tí wọ́n fi sínú wọ́n lọ́jà wọ́n ràgbàdo wọ́n lọ wọ́n sẹ wọ́n gbòógì lọ wọ́n ṣe bàbà bàbà fún màmá màmá fẹ́ràn bàbà ìyá bàbá rẹ̀ kò fi bàbà ṣeré wọ́n ṣe tiẹ̀ lọ́tọ̀ àwọn ọmọ tí ń gbọ́dọ̀ wọn àti ọkọ rẹ̀ ìtàwọn náà mọ ọmọ funfun màá ṣe lọ́tọ̀ kan tí mo fẹ́ fàyọ ni pé bí n bá ń ṣe léyìn tí wọ́n jẹ ní sáàrì wọ́n wà lọ èlùbọ́ iṣu ìrẹsì gbogbo tí màmá fẹ́ràn àti bàbá n bá sì gbé débẹ̀ tí mo gbé tí mo kúnlẹ̀ níwájú wọn bá wọn sì rọ̀jò àdúrà lémi lórí àǹbọ̀dé àdúrà òun ṣẹ bí ó bá pé kò sí bí ẹ̀dá ó ṣe rìn láyé yìí torí ò lè mẹ́ẹ̀ òun náà ni ètò ń ṣe mí mo sì mọ̀ pé òun kì í ọ̀pá mi agbára títóbi ọlọ́run ọlọ́run san àìsàn náà lára mi torí mò ń pè mò ń sọ fún un nígbà tí èmi bá ń ṣe bá ń fún ìyá bàbá àti ẹ tóbìnrin kan wá wọlé rẹ tó lóun tú èmi àti ẹ ká inú mi ò lè dùn ọlọ́run lè jí orí láburú obìnrin tí ó ya èmi àti ẹ ọlọ́run lè gbé kó ọlọ́run lè gbé kó ọ ṣùgbọ́n àwọn gbọ́dọ̀ má sọ fún ọ kó máa di pé ọ wá ṣẹlẹ̀ tán wá pé à ah, ẹ sì rí mi ìbá sì sọ̀rọ̀ ìfọ́mọ mi ló jẹ́ ìyá àkókò sọ lónìí pé ọlọ́run ní ká yẹ ọ̀rọ̀ tó mm, ọlọ́run wà pẹ̀lú yín. bàbá máa fún ẹ ṣe inú mi dúpẹ́ náà sọ pé láti ìgbà tí ó ti wọlé wa àwọn ọ̀wà tó ń wù ẹ̀ lè ronú ẹ̀ sí. mo fẹ́ràn rẹ̀ pọ̀. at bẹ tó ṣe ronú yẹn náà tó ń wà pé èèyàn èfúrà làgbà ògùn pé a ṣe a lè so lọ́jọ́ wájú but mo pray ọlọ́run lè jẹ́ kó wáyé ah, ọjọ́ wájú náà làwọn àfáà yẹn sọ ọlọ́run lè jẹ́ ọlọ́run lè jẹ́ mo ti gbọ́n pẹ̀lú ẹ̀sán máa ń ṣe é. ká máa fi ìsara lọ́ba dẹ́mi ẹ̀ sí i wọ́n tó kù tọ ọ̀pọ̀ lọ́wọ́ mi yìí ikú ò ní gbọ́ ọlọ́run ọwọ́ rẹ gẹ́gẹ́ báyìí ló fi gbé mi sí gbọ́dọ̀ ọdún bàdánù agbára ti tóbi.